ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقال الله سبحانه وتعالى لوري أنو ìdẹ̀ra يوسف و وسموها دوسي لوري wa lórí ìlànà nẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam ọgbọ́n wa kọ́ gbèsè máa wá lóde bẹ́ẹ̀ gbèsè ṣètò yé wa ànílà káyà rárá láti láti gbógun rárá wa igi bá ti gbé àánú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún wa ọ̀gá orí ńlá ni tọ́lọ́n fi máa ń yẹ ẹ̀dá rẹ̀ sí ìdẹ̀rẹ̀ ńlá tó ti tóbi ni tọ́lọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ba fi ni mànà gbogbo ńtọ́ bá tẹ̀lé ìmọ̀nà oríire ní sábà máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo tó sì kú ní ètò ayé wọ́n tẹ̀lé ìmọ̀nà ni ọ̀pọ̀ ní fọlọ́wọn ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa èyí tí o bá ṣe bẹ́ẹ̀ fún wa àrílé ẹjọ́ kata afẹ́ gbé lọ àǹtẹ̀lé kankata afẹ́ ṣe àwa náà kà máa wà nù ẹ tí ọ máa dààmú dààbò lórí ilẹ̀ lásán ni láì ní ní àbọ̀ kan tí yóò jẹ fún ọlọ́wọ́n ọba tí ọlá ìgbàjú lọ ṣùgbọ́n ṣe wá láàánú ó ṣoore ọ̀tọ̀ wa sí ojú ọ̀nà ẹ̀sìn ẹ̀sìn àtìyè ẹ̀sìn àtìlà ẹ̀sìn kan tuntun tọ́lọ́wọ́n tẹ̀wọ́ gbà ó náà ní ẹ̀sìn Islam nínú rẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ó tún sí àwọn ẹlẹ́sìn wa tó ń fi pàtẹ ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam tí ń fi sọ ọ̀nà náà ó ti wá lẹ́sìn fi pàtẹ ànẹ́sàlám sọ ọ̀nà náà torí àìmọye àwọn èèyàn làwọn náà láwọn sí Islam ṣùgbọ́n ìròrí oníròrí kan ìròrí ẹ̀dá kan tó dé lẹ́yìn ànẹ́sàlám làwọn mí tẹ̀lé kí wọ́n fi ìlànà ànẹ́sàlám sí ìlànà yóò tún mọ̀ pé ìdẹ̀ra orí ńlá ni lọ́tọ̀ tí yóò tún mọ̀ dúpẹ́ kọ́ lọ́wọ́ ba lórí rẹ̀ kí ó séèyàn ó fèèyàn sínú ahlu sunnati wal jamaa kí ọlọ́wọ́ bá kó jẹ́ kí èmi àtẹnìkan kan kábà ìlànà náà kábà dọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí ó yọ̀ lùsí wa. ìgbé ọlọ́wọ́ àti ìgbé rẹ̀ kọ́ máa bá òjijì ọlọ́run anabi ọlọ́run bá wa kí àwọn ará ilé rẹ̀ bá wa yọ sí àwọn sọ̀hábà rẹ̀ gbogbo olùsèlè lánàá wọn pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run wá sẹ́mi àtẹnìkọ̀ kan wá níkan nínú àwọn tí ó tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ọlọ́run dákun kọ́ yọrù sẹ́mi àtẹnìkọ̀ kan wá pẹ̀lú wọn. ní masjidu ìlú péjú la wà ní agbègbè òkè ìdàhọ́ ní ìlú ìsẹ́yìn a tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń ṣe ní gbogbo òru àrùbíyá báyìí tí òru eléyìí jẹ́ òru ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù jùmọ́dẹ̀lúwùlà ní fourteen forty one níjọba nẹ́bí sallallahu alayhi wa ala alihi wa sallam ètí ìṣẹ́lẹ̀ ní òru ẹlẹ́ẹ̀kejì lé ní ogún nínú oṣù january nígbà tí ọdún tí wọ́n iná tún di twenty twenty. nínú tíra tí a wà ibẹ̀ náà ni a tún ti tẹ̀síwájú tí oníkálukú wa ti àbágàbí orúkọ tíra òun náà ni aqidatu tawhid àdìsọ́kàn ìmọ̀lọ́lọ́kan tuntun ó yẹ kí olùgbàgbọ́ òdodo gidi kú ní yóò fi wọn sin ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga eléyìí tó ṣe é gbé olùmọ̀wá ṣẹ́kù wa àfàgbà tí ọlọ́wọ́n bá ilé kí ọlá tó tún fi ọlá rẹ̀ tó fi sẹ́wọ̀n kù dàsìkò yìí kọ́lọ́wọ́n bá kójú kárí bàbá náà pẹ̀lú ìdàlà ṣẹ́kù Fawzan hafidhahumullahu ta'ala wa ra'ahum níbi tí a ti gbé lónìí òní alifásitò sáàlì ìpín ẹlẹ́ẹ̀kẹta alikawunu wọ́n fi tọ̀rọ̀ tó hó kí lè fọ́tọ́ gbogbo ayé ayé àti àdámà rẹ̀ tọ́lọ̀ ń dámà nípa títẹríba àti ìṣe ìtẹ̀lé fún ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ àdámà tọ́lọ̀ ń dámà yé nípìlẹ̀ òun náà ní kéèyàn lè tẹríba kó lè máa tẹ̀ láti ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá eléyìí òun náà ní tọ́pì tí a mọ̀ sí àkòrí tí a máa bára wa sọ̀rọ̀ lé lórí ní òní insha Allah subhanahu wa ta'ala inna jami'a al بسمائه وأرضه وأفلاكه وكواكبه ودوابه وشجره ومدره وبره وبحره وملائكته وجنه وإنسه كله خاضع لله مطيع لأمره الكوني dájúdájú gbogbo ayé yìí pẹ̀lú sánmà tọ́wà lókè ayé àti ilẹ̀ náà táwa ń bẹ lórí rẹ̀ àti gbogbo àwọn awòwo sánmà pátá àti gbogbo àwọn ìràwọ̀ tí ń bẹ nínú rẹ̀ àti gbogbo dábàá pátá táwa náà tó ń jẹ́ kan nínú rẹ̀ gbogbo ẹ̀dá tọ́lọ̀ dá sórí rẹ̀ tabatọ́ wa pè ní ẹranko tọ́ ààrẹ náà ni. bákan náà àti gbogbo ibi tí ń bẹ lórí ilẹ̀ gbogbo ọ̀dàn lẹ̀ gbogbo ilẹ̀ pẹrẹsẹ tó jẹ́ ilẹ̀ ilẹ̀ ìpẹ́ ilẹ̀ tó gbẹ àti gbogbo àwọn ibùdó lẹ̀ àti àwọn màláíkà tí ń bẹ níbẹ̀ àti àwọn àlìjẹ̀nù àti àwa ènìyàn gbogbo ẹ̀ pátá ọ̀bẹ̀rún lè la ọ̀tẹ̀ríba fọlọ́ ni mọ̀fẹ́rún lè amọ̀ ènìyàn kọ̀ ní oníkálukú lójú wọ́n ju tẹ́lẹ̀ fún àti ayé ìtọ́nà ọba ìlẹ̀kẹ́ láti dá fáyé ẹlòmíì lè máa wọ ṣé gbogbo èèyàn wá ní àwọn kèfèrí máa ń bẹ́ńbẹ́ àwọn míì náà máa tún bẹ́ńbẹ́ ṣé wọ́n wá tẹríba fún àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni àṣẹ ọlọ́run tó jẹ́ àṣẹ ayé sẹ́ni kankan tí ò ju ọdún sẹ́lẹ̀ fọlọ́run ọba nínú rẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ni ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀tọ́ sọ pé àsìkò tá a wà kó wò ó kó rí bẹ́ẹ̀ òun ọ̀fẹ́ wà lálẹ́ o títí lòun fẹ́ wà lọ́sàn-án kò tó bẹ́ẹ̀ ọwọ́ àbẹ́ tó láti náà sọgbọ́ntọ̀ ọ̀fẹ́ dá kọ́sàn-án kẹ́nìkan sọ pé òun ọ̀fẹ́ wà lọ́sàn-án alẹ́ lòun fẹ́ wà tóun kò tó bẹ́ẹ̀

ètò ọlọ́run nìyẹn lágbájá kọ́lé kò sọ́gbọ́n tó ọ̀dà sí ọlọ́run lọ́tọ́ sí ni lágbájá wà ń kó kò ní òwúrọ̀ tọ́tọ́ fẹ́ dá kò ságbára tó ọ̀sà òun náà lọ́lọ́run nìyẹn wà bẹ́ẹ̀ ni àti ayé yìí oníkálukú ti wọ́jú tẹ́lẹ̀ ọlọ́run wa ní lágbájá ó kú wàá sọ pé serú rẹ lọ́wọ́ ayẹkẹ́ ìjẹ́ni rẹ ó kú alẹ́ ní rẹ ọba tó kú tí ì tó tó tó ti ṣe elétò kalẹ̀ fún wa láyé oníkálukú bá òfin ni á tẹríba fún ni á juwọ́jú sẹ́lẹ̀ fún ni á tẹ̀ láti ọlọ́run yẹn láyé sọ́gbàtà fẹ́ dá o sọ́gbàtà fẹ́ dá inú ẹ̀dá inú ètò ayé wa náà ọ̀ jẹun ọba lọ jẹun ọkàn hàn rẹ̀ léèmọ̀ ń gbọ́ ọba padà yá tọ́sà bá hàn léèmọ̀ tọ́ ọ padà sí ilé oúnjẹ ẹ́ lágbàrúkọ la túláàsì àlùbáríkà èyí ó tẹ̀kí ni èyí ó padà sí ilé ẹ̀ à ètò ayé nù èmi ọ̀fẹ́ kó òrùn ọyọ kò sí lọ́wọ́ rẹ òrùn yíyọ òrùn ò lọ́wọ́ rẹ ètò ọlọ́run àbátọ́ ti kalẹ̀ ni ìràwọ̀ yìí kí ló dáwọ̀ ra wá péjọ sí sánmà báyìí kò sí lọ́wọ́ rẹ ọlọ́run bá bó ṣe òkú sí nìyẹn òjò èmi ọ̀fẹ́ kọ́rọ̀ báyìí ọlọ́run bá lóní ọ̀rọ̀ torí ẹ̀ gẹ́gẹ́ bá ti sọ ìwọ́tọ̀ ọmọ sọ pé Ṣàngó ní tẹ̀wọ́ pé Ṣàngó wá ní ìsì o lásìkò tá a wà ẹ̀kọ́ wá tẹ̀wọ́ tí baba ńlá baba rẹ̀ tí bá máa ń tẹ̀wọ́ pé ìrísẹ̀ òjò wa rọ̀ òjò wa rọ̀ tẹ̀léra wọn ni àkọ́ gbọ́dọ̀ mọ́ni bẹ́ẹ̀ láti pé bàbá ní sí ẹ̀wọ̀ òjò òjò òjò ọmọ ọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé Ṣàngó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ báyìí kò bẹ̀rẹ̀ ńgbà tó tó ń rọ̀ àbí kọ́ máa bọ̀ wá ní ìsìn kọ́ wá dé kótó yẹn ọmọ ọ̀rọ̀ kọ́ máa dàwọ́ báyìí ẹ̀ta láàrin tó bẹ́ẹ̀ wọn òun àti ta ni ẹ̀ ọ́fíìsì ẹ̀ síbẹ̀ yẹn ni ọ́fíìsì àdìgbò ọ̀ àyájọ́ rẹ̀ tó fẹ́ẹ́ ṣe ó fi sásìkò tí ọlọ́run máa ń pé kí nǹkan ṣe lásìkò yẹn ni tó ẹ pé òun fúnra ara rẹ̀ tàbí àwọn bàbá rẹ̀ èyí tó kú yẹn tọ̀yọ́ tó kú àbí tàgbó àbí ọmọ ọ̀yọ́ náà ni ọmọ ọ̀yọ́ yẹn ẹ kó pé kó sọ fún pé kó wá ṣe kíni o kó ní kó a máa tẹ̀wọ́ báyìí. ẹ ti rí nìyí bí a bá débi tí wọ́n pè ní kòtò ní ọ̀yọ́ ẹ rí mọ́sálásí bẹ́ẹ̀ alihamudulilayi rabbil alamin n kò ní àyè ìkọlà yẹ wà fúnra mi ọ̀tá yẹ kankan fúnra mi ojú ó di ojú wọn sálásí táwọn àtẹjọ sí lọ yá túrú alihamudulilayi ọ̀sẹ̀ àlẹ́mí láàrin pété àtẹnukọ̀ kan wá gbogbo ẹni tó gbà fọlọ́n àtẹnudí ọgbà fọlọ́n yóò dúró ju tẹ́lẹ̀ pé tó ayé àti ayé tọ́lọ́wọ́n bá ilé kẹrẹ́ ti fi kalẹ̀. qala ta'ala ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gàdúrà ó sọ fún wa nínú àlùkò ánìkú jàrí mi wípé. وله أسلم من في السماوات والأرض طوعا وكرها فالله أباني gbogbo ti ń bẹnu sánmà méjèèje àti gbogbo ti ń bẹnu lẹ̀ méjèèje tọlọ́run ọba ìlẹkẹ ọlá ni wọn ju ọdún tẹ́lẹ̀ fún tó án tó ẹsẹ ní ẹ̀rọ tó ju ọdún tẹ́lẹ̀ ní pẹ̀lẹ́kùtù ní rọwọ́rọsẹ̀ ní bẹnu wọn kò sí ọgbà tó fẹẹ dá wọgárì ha ẹni tó ṣe pé pẹ̀lú ìfín múgbolé rẹ̀ tún láàfin yóò ṣe bẹ́ẹ̀ nǹkan lóko lọ pé ẹ kí la bá ṣe kí la ní ṣe sáfì ọlọ àrùn gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ ẹrẹ lómi ẹlòmí wa gbọ́dọ̀ ní afẹ́ọ́ ìgbọ́lọ̀ fi ọdún wa lọ. ó ní pé yàn ọlọ́run ti fẹ́ kébèrè jù yín lọ ó lọ lọ́wọ́ ti fẹ́ kébèrè jù ọ lọ àbẹ́yẹn mọ̀kọ́ àgbẹ̀ máa ń sọ bí òkú wọn ṣètò bàbá o sùn o àfẹ́ o. ṣùgbọ́n olúwàfẹ́ ọjọ́ ọlọ́ ó ṣe fẹ́ ẹ mọ́jà tara wa. àá téèyàn bá fẹ́ yẹn téèyàn fi téèyàn nífẹ̀ẹ́ sí ní òbí fẹ́ àbẹ́ ẹ̀kọ́ ni tó bá jẹ́ pé ẹnìkan fẹ́ràn rẹ̀ ń tọ́ òní òbẹ̀ inú téèyàn ó sì máa fẹ́ ní kò mọ̀ bẹ́ẹ̀ máa bẹ láyé. tó a jẹ́ pé ká má tara wa atẹni tó gbà ní rọwọ́rọsẹ̀ atẹni tó bá rọwọ́rọsẹ̀ ó kálukú ó ti wọ́jú sẹ́lẹ̀ pàṣẹ ọlọ́wọ́ bá àbí tí wọ́n bá sí nínú ẹ̀dá tọ́lọ̀ ń dání. torí ẹ̀ ìwọ tó bá jẹ́ pé òun bínú sétò ọlọ́run ọba tọ́lọ̀ ń ṣe ọ̀n banújẹ́ ń kanra ọ̀n pariwo ọ̀rọ̀ ọlọ́run ọba káàkiri pé wo ẹ̀sìn ọ̀yẹ́ kẹ́mi náà ti lówó tó ọba bínú sétò ọlọ́run ọ̀dà ètò yọ tí ò ní fa wàhálà fún ọ ní pé kó ní orílẹ̀ ọlọ́run kó sì kó lábẹ́ sánmà rẹ̀ kọ́ àdílẹ̀ gbogbo ẹ̀ pápátá ọlọ́run ọba ni wọ́n ju ọdún sẹ́lẹ̀ fún sọ́rọ́tò ali imran aya eighty three ni ọlọ́run ọba ìdíkẹ́ láti sọ léyìn fún wa. bákan náà ọlọ́run ọba tún sọ fún wa inú sọ́rọ́tò ìbákọ́rọ̀ aya one sixteen ẹlẹ́ẹ̀kẹ́ni jí ní ọgọ́fà ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀sọ̀ báyìí pé bal lahu ma fi samawati wal ard kullu lahu qanitun bí kò ṣe yí pé tọ́lọ́wọ́n ọba ní í o òun ló ní o gbogbo ohun tí ń bẹ́nu sánmà pátá ẹnìkan ọba ní òun ló ní gbogbo ohun tí ń bẹ́ ńlẹ̀ náà ń kọ́ ọlọ́run ló ní ẹnìkan ọ̀bọ́lọ́wọ́n ọba ní àbí òun ni wọ́n bá dá tó fi bá ní èwo ni wọ́n kún lọ́wọ́ lórí ẹ̀ tẹ́ẹ̀fì jọ pin tẹ́ẹ̀fì jọ máa fẹ́ pín pẹ̀lú ọlọ́run tó fi wò pé ẹ̀tọ́ tọ́lọ́ ní ìwọ náà lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ọba ló ní gbogbo ohun tí ń bẹ́nu sánmà àti gbogbo ohun tí ń bẹ́nu lẹ̀ kóló lahu ọ́ọ̀nì tó gbogbo ti bẹ́ẹ̀ sánmà pátá àtìlẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ni wọ́n tẹ̀lé ọlọ́run ni wọ́n tẹ̀lé o obìnrin tọ́jà kan níta olóbìnrin tí ń jẹ́ mọ̀tẹ́ àtún lìzọ́ òdì ha obìnrin tí ń tẹ̀ láti ọkọ rẹ̀ tó gbà kọ́kọ́ àwọn obìnrin rẹ̀ nù àwọn obìnrin tí àwọn ẹ̀kẹ́kẹ́ wọn mọ̀ pé ẹ ẹ má fi rọ lágbájá kò ní lọ abọ́kọ́kú ni o àwọn obìnrin abọ́kọ́kú báwọn àwọn làlùjànnà wọn dúró sẹpẹsẹpẹ pẹ̀lú ìjọsìn tó ń ṣe fọ́nà ọba tí ọlá rẹ̀ gbàdú lọ lábẹ́ wípé wọ́n tún bá ti ọkọ̀ wọn wọ́n mú lò dáadáa. gbogbo ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wọ́n ṣe kíni o wọ́n tẹ̀lé. bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ gbàdú lọ ó tún sàlàyé fún wa nínú Suratul Nahl ayé ẹlẹ́ẹ̀kọ́ kàdínní àádọ́ta forty nine walillahi yasjudu ma fi samawati wa ma fi al-ard. ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní gbogbo tí ń bẹnu sánmà méjèèjì àtìlẹ̀ sọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá òun ni wọ́n forí kanlẹ̀ fún o minja bati nínú gbogbo ẹ̀dá tí ń dasẹ̀ délẹ̀ gbogbo ẹ̀dá tó lọ́n da táwa náà bẹnu wọn ọlọ́ni wọ́n forí kanlẹ̀ fún. wal malaika. bẹ́ẹ̀ náà ni àwọn màláíkà àwọn náà ń ìjọsìn fọlọ́wọn ọba ìlẹ̀kẹ́ la yastakbirun ẹ̀ sì ráwọn tiwọn àwọn màláíkà èsì mọ́tòmọ́tò oye ṣe mọ́tòmọ́tò èmi mo rí báyìí mo mọ̀ dà báyìí kò sí fà ẹ̀dẹ́ yẹn ẹ̀dẹ́ tó ju nǹkan mí lọ. ṣé ìdẹ́dà rẹ̀ ó wẹ́ gan ìdẹ́dà rẹ̀ kò rárá nínú ẹ̀dá ọba àwọn àmọ́ babara láìsí ara wa bíi pé bọ́yá àdúbà yìí náà lọ gbogbo èmi tí mo bọ́ sọ̀rọ̀ yìí ẹran mọ̀ fọ́ bá kéde kí ìtawà ìbá tẹ̀sí nílùú yìí kò sẹ́ni tí ó tún tẹ̀rú ẹ̀ mọ̀ subhanallah ìwọ ẹ máa wọ mẹ́ẹ̀dín ni yọ máa wó bí ọtẹ ni ẹ máa wó bọ̀bọ̀bọ̀ báyìí ni ẹ rò pọ̀ jámà kankan ni àti ọ̀jámà kankan ara lábòjú ìfọ̀mọ́ ẹni tí ń wò bí ọ̀jámà kankan náà ní ọ̀yẹ̀pẹ̀rẹ̀ ẹnìkan wọn ròyìn pé ọjẹ balẹ̀ kan ní àdúgbò nílùú wa lọ́hùn nìbàdàn nínú ọjà bódìjà yìí nígbà yẹn wọ́n ní ẹni tá à ń wé a ayé fàmílì tè tutọ́ ni ẹni ẹ̀wọ́ ẹni tọ́ba ilé jẹ bàbá lọ́jà àánú bódìjà ẹ̀wọ́ tí ó mọ̀ rí aláìsí lójúmọ́ bàbá lọ́jà a kékeré kọ́ni ké bẹ́ńjámẹ́lì o ètè fasọ́ya ni o ètè kékeré o ìyá màmá rówó ẹ̀ńtọ́ bá fẹ́ lé jáde yóò lé jáde ẹ̀ńtí ọba fẹ́ fọ́ wọ ọjà oníwọ ọjà ẹ̀ńtọ́ bá fẹ́ wọ ọjà oníwọ ọjà kálá. gbogbo àwọn èèyàn wọ́n máa bá bara láìpẹ́ wọ́n máa pàtàkì ẹ̀ wọ́n máa sáfún kọ́ máa ṣe bákàbákà sáwọn ogun nísìnyí ogun ẹ̀yin náà máa pé àwọn ti gbà pé ẹ́ ojúbọ̀rọ̀ lásán òde lónú ọjà yìí ojúbọ̀rọ̀ lásán òde lò àwọn yẹn wá gba ìjọba rẹ tipátipá tó tó àti ìsìn olówó abẹ lábẹ́tẹ̀ tọ nígbà tí àbùkù òde nígbà tí àbùkù òde àwọn àwọn àwọn ọmọ ọjà kan táwọn ti pa gbódò ti pa gbóyò káwá ẹ̀ tọ́ra dúró tẹ́gbẹ̀ẹ́ kan ibi tó dúró sí tó sùn síta ní tó rùn ti pa tó ti pa orí ẹ̀ dànù bàbá ọjà bá ń bọ̀ làwọn èèyàn rọ́ fún wọn rọ́ fún ẹ̀sìn mọ bí odò ọ̀kú ṣe máa ń rí nínú ọjà yẹn ní fọ́ọ̀kì yẹn wọ́n bá pẹ́ mọ́tò sí ọdún ẹni yìí táwọn yìí tó dìde báyìí ló bá ti fi ilẹ̀kùn mọ́tò bàbá ọjà tó pẹ́ ti pẹ̀lú kò ní ti àfún yàrá. Tàlẹ́ lérò pé kí ah, ẹ lérò pé mo ọmọ ọ̀tá ni ah, ogun ọ̀rọ̀ ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ọ̀tá o. Ó bá ti gbàjú bàbá ọjà. Ṣàyẹ̀ bá títí bàbá yẹn dì tó bẹ́ẹ̀. Bàbá ah, ti gbà gbà gbà gbà wọ́n bá fún jẹ. Ṣẹ̀gbẹ́ bàbá ọjà kúrò ní bàbá ọjà jẹ́jẹ́ lẹ́nu. Ó ti kú bàbá ọjà lọ ẹ̀kẹ́ mọ̀ pa ẹ̀ wá máa pàtàkì ara pé kò sí bá a ti jẹ́ ìyá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. àwọn màláíkà tọ́lọ̀ ń dá wọn lórí ìtẹ̀lé tiẹ̀ gan fọ́nrún la ẹ̀sẹ̀ kìbìrò wọ́n ti mọ́tòmọ́tò ẹ̀jẹ̀ káà ló jìnà sí mọ́tòmọ́tò mọ́tòmọ́tò ọ̀dà o njọ́ ń pè ní mọ́tòmọ́tò òun náà ní bátọ̀rọ̀ ìhàpé wọ́n bọ́ ìtẹ́ òdodo mẹ́rẹ̀ẹ́ ìfojútẹ́ńbẹ́lú òdodo àti máa fa àwọn èèyàn pa láti máa fa àwọn ẹ̀tẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ láti máa fojú kiri àwọn èèyàn wọn lódodo lélẹ̀ òní níwájú ta ló ti sọ yìí ìbọn sọ fẹ́ nìkan pẹ́ tọ́ a àdìgbò yẹn sọ ṣéèsì ni ṣéèsì làgbà sọ pé sọ ọ̀ sọ haha àdìgbò iwájú mi wọn sọ bá ní ìgbìkan sọ ẹ lẹ́nu tiẹ̀ àwọn sọ pé tá a fẹ́ mo ti tún pè mọ́tòmọ́tò nù. rọ́mpìn náà kí wọ́n gbogbo àwọn yẹn pé gbogbo wọn wọ́n ti lọ wẹ́jù wọ́n bí ń tí báyìí níbi ọmọ náà gún wọ́n ti rí ojú tiẹ̀. nítorí pé mọ́tòmọ́tò nìyẹn kó kálukú ẹja jìnnà sí wọlé kíkúrì ìyáwó lè rọ bí náà sífà tó ń bí yìí máa tó sọ tó ń fàtẹ̀tẹ̀ nàbá nìyà wọ́n jáde mọ́tòmọ́tò lè bí náà ọlọ́wọ́n bá lóní o sífà tó ń bí yìí maksusatun bihi sifatun maksusatun bi rabbina yẹn ni pé ìròyìn kan ni tọ́jẹ́ fọlọ́ nìkan lọ́dá kàlẹ́ta pẹ̀lú ẹ̀ fatajannabaniha tètè jìnnà sí mọ́tòmọ́tò wattaqi ọ̀páyọ̀ lọ. àmọ́ tẹ mọ́tòmọ́tò lórí àwọn èèyàn àmọ́ bùgá ká má jẹ gàba lórí wọn. bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà tó ń sọ fún wa nínú suratu alhajj ayẹlẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì dín ní ogún ọlọ́ni alam alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wa man fil ard ṣé wọ́n rí ni pé gbogbo ti bẹnu sánmà àti gbogbo ti bẹnu lẹ̀ ń forí kalẹ̀ fún ọlọ́run ọgbà fásitì ọlọ́run kò sọ́gbọ́n dá o. wash-shams wash-shams wal-qamar náà ni oòrùn àti òṣùpá wọ́n nujum àti àwọn ìràwọ̀ wal-jibal àti àwọn òkè wash àti àwọn igi wad-dawab àti gbogbo àwọn ẹ̀dá ẹran tọ́lọ́ ń dá láwọn ẹranko tọ́lọ́ ń dá àti gbogbo àwọn ẹ̀dá èèyàn wọ́n kẹfẹ́ ìrọ̀mìnà náà àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn sọ́dọ̀tọ̀ alhaji aya ẹ̀jẹ̀ nìyẹn táwa bá wà nínú ẹbí ọmọ pàpà tẹ ọlọ́run mọ́ o táwa wà nínú ẹbí ọ̀sẹ̀ ń dá kúndú kó tó gbà ẹlòmíì bẹ̀rẹ̀ sí ní kírun nígbà tí àdáwò ọ̀gá ọmọ sẹ́ni tí èèyàn mọ̀ lè gbára lé tọ́mọ̀ lè la àyàn àfọlọ́hùn ẹlòmíín gbà tọrọ ẹ̀ dé kóòtù nítorí ọmọ ọlọ́hùn ẹlòmíín ti ná gbàrọ́ ti ná gbòòrò pẹ̀lú òògùn ó rí i pé òfò ọjọ́ kejì ọjà lòògùn wẹ̀ntọ́ òdodo lọ́rọ̀ àwọn afa tó táwa kálí mọ̀ bọ́ọ̀lù wa dúró bí mo dé yìí o orúkọ mi ti di táwa kálítù ọ̀bọ̀lùwàdó subhanallah ti palẹ̀ lómi ti kíni o òun náà ló fi gbà téèyàn bá bá rẹ̀ lẹ́nu tó gbà fọlọ́ ní rọwọ́rọ́ tẹ̀ oríire lánàá bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ́nù sọ́nù tó ráàyìn ayẹlẹ́ kẹẹ̀ẹ́dógún kí lórúkọ sọ́rọ̀ àtàkùn yẹn kíní jẹ́ àrọ́àdù kíní jẹ́ ráàdù ìgbọ́ kíní jẹ́ ráàdù sísọ ẹ ẹ dákun o ó ní ìdí mo fi béèrè bẹ́ẹ̀ o ọmọ nàìjíríà yẹn ń gbọ́ títí ẹ̀sàgbọ́ àbíkílẹ̀ pé òun sóràtò ràádì lẹ̀ mọ̀dá kọ inú àlùkùránì ta ló ṣáájú ara wọn dé ẹ ànínú sóràtò ràádì àti àti ìsàgbọ́ ìyẹ̀wò lákọ́kọ́ dé sóràtò ràádì àbí àdúgbò ẹ̀fọ́ náà bàbá tí ọjọ́ pé kò fi ọlọ́run kan síbi òjò kọ́lọ́run kan dáàkọ́ ọlọ́run òjò lélẹ́yìí ẹ òjò nìkan lọ́ dáadáa kò sí abẹ́rẹ́ nìkan tí a gbé tọ̀ ẹ ntọ́sẹ̀lẹ̀ ní bí ẹ̀dá ènìyàn lọ́lọ́run nìkan dà tẹ̀lé àlìjánu ẹni báyìí lọ́dọ̀ dáàbò àgọ́ pé òjò ó tún ní ọlọ́run tó alihamudulilayi tó bẹ̀rẹ̀ alẹ́ ní ẹni pé ìjẹ̀rẹ̀ akọ̀ tọ́lọ́run ti fún wa òdìdí sórọ̀ ọlọ́run sọ ní sórọ̀ tó àwòrán àìsí. ọgbà ọ̀rọ̀ tí ń sọ nípa tó a jẹ́ pé babaláwo kan ò lè júwe ọlọ́pẹ̀lẹ̀ kan ò sì lè máa tó wa ajáhun sí mẹ́tàlá rẹ̀ ò tó bẹ́ẹ̀ kọ́ wá pìtàn tí ń jẹ́ èyí táwọn lò táwọn ń artificial ni o oríjìnà rẹ̀ ọmọ àbọ̀ ní ìjẹjọ ní ìjẹjọ. sáǹtì ìbàdàn dé ẹnìkan sọ pé a ah, wọn júwe ilé ẹni yẹn ó ní a ah, àwọn àfààní kò yé òun ọ̀rọ̀ wọn ò yé òun mọ́ òun sì nẹsẹ kún jáde tóun rán àrá jáde báyìí àrá yẹn sì jáde kún ló bọlọ ó dúró àbá tóun rán sí a ah! abẹ́rì báyìí wàlá ẹni ẹ lóun rán sáà ó sáà ti di aládé abẹ́rì ẹnìkan sọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ yẹn fún wa ni pé ẹni báyìí báyìí báyìí báyìí bàbá ti sọ pé àwọn afáyọ́ máa pé àwọn olóògùn òun fúnra ara òun òun sì rá ara yẹn jáde báyìí ó sì jáde ló bá òjijọ́ kejì báyìí ló bá rí àfa àbí kó aláṣẹ pélé yìí ẹ subhanallah torí ẹjẹ adúró tọlọ ni o wàlá ẹjẹ adúró tọlọ wọn nìkan ní ẹrí tí mo ń bá ẹnu jẹ ó ní tí owó bá tàbátà èyí ó sì fi lọ sóògùn tí ẹ bá ti fi sóògùn yẹn báyìí tí ẹ bá lẹ lọ fún ọ báyìí kò ní ti jẹ gbogbo owó yẹn ọwọ́ ṣòfò ó lè tó wá bá ẹnu jẹ jù ó ní pé tẹ ẹ bá tún ṣe sára tẹ ẹ fowó láṣẹ tẹ ẹ bá tún kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn yóò tún bàjẹ́ lọ ní àwọn òdòògùn ògùn sáwùdí àtòògùn ibi àwọn lókun ẹ̀yàn ẹ̀yà wa lọ sáwùdí báyìí náà tòwọ́n sẹ́wọ̀n pé gbogbo pàtí ìranù tẹ́ ń gbé káàkiri yẹn gbogbo àwọn kàràkàrà bí ọ̀dà yẹn ẹ kọ̀kọ́ lọ da sí gbó ẹ kó sódò ogun kọ́ máa kó lọ olólòdò ogun ẹ wò kódò ogun ọmọ kó ogun rẹ lọ ẹ wà wẹ̀ omi ibẹ̀ dá o ẹ lọ wẹ̀ ẹ wẹ̀ ń bẹ̀ náà ẹ wà gbàgbé ẹgbà Islam ẹgbà yẹn láàrin pàdé àti lọ sí Saudiya ẹ wà lọ wẹ̀ ìfọkànbalẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná wà rí pé á àti kábọ́lọ̀ gbóló wúlò lóṣù ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ènìyàn. tónú súrọ̀tù raj ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ oníwàlẹ̀ láhi yasjudu man fi samawati wal ard taw'an wa karha. jọlọ ọlọ́run ọba ni wọ́n forí kalẹ̀ fún. gbogbo tí bẹnu sọ́mọ méjèèjì àtìlẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ àti ní túláàsì. wa zilaluhum bilguduwi wal asal bẹ́ẹ̀ sì ni àwọn wọ̀nyí táwí náà wọ́n bára lẹ̀ lọ́wọ́rọ̀ látàlẹ́ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ẹ̀ náà wọ́n ṣe kó sọ́ mọ́ta fẹ́ dá yẹn ni pé tó láti ní fọmọ ẹ̀dẹ́ ni ètò ayé tọ́lọ̀ ń dá kalẹ̀ yìí á forí kalẹ̀ fún lórí ẹ̀dá àárọ̀ pẹ́dà sí. ẹ wà ń tà ń wíwù náà tọ́rọ̀ bá polúkúrú mùsùlùmá wọn lọ́wọ́ tí gbogbo ẹ̀dá rù tí ọ̀yanjú fún wọn mọ́ àhá wọn nìtọ́ọ̀ ibi ó dé yìí o ibi ó dé yìí ọ̀gbọ́ òòsà òkè ló kù tí ó ṣe òòsà òkè ló kù tó lè yanjú ẹ̀ òòsà òkè ó gbé ọ́ o òòsà òkè ló kù tó lè gbé ọ́ èwo ní gbé èèyàn tẹ́lẹ̀ ọlọ́run ọba lọ́ba tí í gbé ni kì í torí pé ńlẹ̀ yorùbá ọlọ́run làwọn ń pè lóòtà ẹ̀ẹ́rì àwọn ọba ayé kí ni wọ́n pè wọ́n kíní kan igbákejì aláṣẹ igbákejì igbákejì ọlọ́run wọ́n pè wọ́n ẹnà béèrè pé kí wọ́n pè lóṣàlẹ̀ yorùbá ọlọ́run wọ́n ti gbà pé ọba ayé òun la aláṣẹ igbákejì òòṣà subhanallah ẹlẹ́dàá ti wọ̀ ẹ́ sóòṣà ẹbí béèrè ìwọ náà máa kó sàrẹ́ sí gidi ni alẹ́ ni wọ́n lè sọ̀rọ̀ alẹ́ ni wọ́n lè fọ̀hún alẹ́nu má lè jẹ alọ́wọ́ má lè gbé ẹlẹ́sẹ̀ má lè rìn ẹlẹ́tí má lè gbọ́ ẹlẹ́nu má lè ṣe kankan ó ní mú kò lè fi mí bákan náà ó tún lójú òfin ríran ọlọ́run ti wà orí bẹ́ẹ̀ ọba tó lágbára lórí gbogbo nǹkan káwa náà kájúwọ́dù sẹ́lẹ̀ fásitì ọlọ́run ọba wa kullu hadhihi al-kainat gbogbo àgbáyé yìí wal awalim àti gbogbo àwọn ayé tá a wáyé mò ń kọ́ dẹ́tò lè la gbogbo ẹ̀ ojú ọdún sẹ́lẹ̀ bọ́lá òní o ọbẹ̀ àtọ́lé sọlítọ́ọ̀nì wọ́n tẹríba fún àti ọlọ́run. tẹ́jìrì wípọ̀ ìrọ̀ ti hì wọ́tọ́ àmúrí hì gbogbo àwọn àìsàn ayé lọ níbàámu sí èrò ọlọ́run àti ní ìwọ ọwọ́ rọ tẹ̀sí àti ọlọ́run kò sí tó láti bẹ̀ bọ́lọ̀ ti fẹ́ náà ni ó ti máa lọ. ìsọ̀kan àgbéta rẹ nìkan tí ó sọ pé kí tó ọlọ́run ọmọ ìlú ẹ̀ láyé kò sí ẹ̀ńtọ́lọ ní ọjà ọjẹ ọjà ọjẹ ẹ̀ńtọ́lọ ní yóò fọjà jẹ ẹ̀yàn yóò fọjà jẹ ẹ̀mí. gbogbo ẹ lọ ní ìrọwọ́ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ pẹ̀lú àti ọlọ́run gbogbo dáwì láyé sáà mí ni àṣẹ kò sí kàkà tó lójú mọ́ lọ́n lọ́wọ́ ìgbàkan ọ̀dàrú mọ́ lọ́n lọ́wọ́. sẹ́wọ̀n yìí pé ọmọ ọba lè kú tọ́bọ̀ fìdí jálẹ̀ tí ó sun ẹkún fún bàbá orí adé yìí sunkún orí adé yìí sunkún ẹ̀yin lórí ìlú nígbà yìí bá ń ṣe báyìí ṣe wá fara dé báyìí kílẹ̀ lérò pé kílẹ̀ lérò pé káwọn aráàlú ó ṣe bàbá ẹ̀ tẹ̀ mọ́ra ni bàbá subhanallah ẹ̀rí gaba yìí ẹ̀rí wàhálà mi ọ̀sẹ̀lẹ̀ ìlú òjijì pọ̀ ọ̀bọ̀ onímọ̀ tí ó sì mọ̀ yóò wá pé gbogbo àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ bá ọ̀dọ́ yìí níta ọ̀bọ̀ wà pé á ah, ẹ̀wẹ́ ni ẹ fẹ́ lọ ẹ pàdé ọmọ kékeré lọ́nà ẹ̀ lọ bí ọ̀gbọ́n kékeré kò ní gbalagbà ni ẹ àwọn apá wọn lu wá kájọ jíròrò lórí ọ̀rọ̀ tí ń tẹ̀lé yìí wọ́n bá pè lújọ nígbà yẹn wọn tún tẹsẹ̀ máa jíròrò báwo lẹ ṣe wò pé ká sí gbẹlẹ ti rí akin ìlú míì tí ó ti di pé ọ̀rọ̀ báyìí òun kojú rẹ̀ ó dà tó bá jẹ́ kẹ́mi wọn tà sí. ẹ gbogbo àwọn àwọn jagunjagun ilẹ̀ Yorùbá kẹrin yẹn àwọn sòwò ògùn lọ́la gbogbo nǹkan yẹn ẹ wọ́n lọ kojú dá àwọn kan tó léwu. nígbà tọ́rọ̀ ti dàrú tí ti dàrú mọ́ bàbá lọ́wọ́ ọlọ́wọ́n bá tọ́ da wa.

innahu min suleiman lẹ́tà náà wà látọ̀dọ̀ suleiman ọwọ́ akọ́jú ẹ̀ pé wọ́n innahu bisimilahi rahman rahim allah ta'alu alay wà tó ní mùsùlùmí ẹ má ṣe ẹ má jọra yín lójú o ẹ má gbéra yín tóbi sọdọdọ tèmi o ẹ wá bá mi lẹ́jọ́ ju ọdún mẹ́lẹ́ pẹ̀lú islam. wọ́n ní yára yọ ìmọ̀lẹ́ o àwùtúwùnì fi amòye ọ̀rọ̀ ẹ fẹ́ ṣe díẹ̀ o ẹ bá mi dírò rẹ ẹ gbà mí mọ̀ràn o kí lẹ ti wò pé kí n ti sọ̀rọ̀ yìí máa kó sọkọ tí a tẹ̀lé afọ̀rọ̀ tí bẹ́ẹ̀ máa pé mi kí ọ̀rọ̀ hàn ó hàtà tó ìhàdù lẹ́yìn odò wa bẹ́ẹ̀ fẹ́ gba jíròrò subhanallah ẹ bá wọn bá yín ọ̀rọ̀ lọ́jú mọ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n tẹ̀sẹ̀ wá pé àwọn èèyàn bó ni a ti ṣe bó ni a ti ṣe ṣùgbọ́n lẹ́dàá wa láyọ̀ sáàtì àlẹ́yìn mi ni a ṣe ìkòlù kò sí kankan nínú gbogbo ètò àwọn ayé yẹn tó dàrú mọ́ lọ́wọ́ àgbáyé àwọn èèyàn kò dàrú mọ́ lọ́wọ́ àgbáyé àwọn àlùjànnú ọ̀dàrúmọ lọ́wọ́ àgbáyé àwọn màláíkà ọ̀dàrúmọ lọ́wọ́ àgbáyé àwọn ẹranko onúgbó ọ̀dàrúmọ lọ́wọ́ àgbáyé àwọn ẹran ní odò ọ̀dàrúmọ lọ́wọ́ àgbáyé àwọn ẹyẹ ọ̀lọ́júmọ lọ́wọ́ àgbáyé àwọn kòkòrò ó náà dàrú àtàwọn àgbáyé mi ọba ìlẹ́kẹ́ gbogbo ẹ ha نتائجها بنظام دقيق ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ní kí gbogbo àwọn ètò ayé yẹn gbogbo tó fi tó ní kọ́ máa ṣe ní ṣe lọ ni ó ń kálukú mójútó ṣe rẹ̀ ó ń kálukú sì ń mú àwọn èsì àbáyọrí ó sì mú jáde pẹ̀lú ètò tó jinlẹ̀ gidi tọ́nà ọba ìlẹ́kẹ́ láti ṣe kalẹ̀. wọ̀túnná zihu kọ̀ọ̀lẹ́ kọ̀ọ̀hà gbogbo ètò tọ́lọ̀ ti kalẹ̀ yẹn ó sì ń kọ ẹlẹ́dàá rẹ̀ mọ́ bí ọba tó tóbi ni ọ̀ ń fọmọ́ ánì nàkọ̀sí kó níbi gbogbo ìròyìn àbùkù wọ̀lẹ́ àjì gbogbo nǹkan yìí ti ń fọlọ́ ọba mọ́ pé ọba yìí ń sọba tí kagara wọ̀lẹ́ àyìn bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí a máa fi fojú yẹpẹrẹ èèyàn tá a fi kó láì la gbogbo àwọn nǹkan tọ́lọ́run dá ìdí fi rìnlẹ̀ bẹ́ẹ̀ fọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà àwọn náà rí i pé ètò tọ́lọ́ wọn bá ti ṣe sílé ayé yìí ètò tó wẹ́ tó tilẹ̀ gan ni o èyí tó ṣe sábà ń kọ́ kó tilẹ̀ púpọ̀ ọ̀tá yóò yí àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn báwa ṣe wà lásìkò tá a wà yìí tá a wà lásìkò tá a wà yìí àwọn kan ní ìsìn yìí wọ́n ti ń kí sóbó yìí tí wọn ètò ọlọ́ọ̀tọ́lọ́ ṣe ó wà jẹ́ kéèkù jiddan àwọn kan ní ìsìn àwọn ti ń wà bí aago mẹ́rin òru ẹni bí aago mẹ́jọ wa báyìí ní ìmọ̀ràn wọ́n ti máa pẹ̀lú ojú wa ní emiriti yẹn ní Dubai kankan gbogbo Dubai wà àwọn gbogbo Dubai àti àbùtọ́ bíi kankan yẹn ẹ̀rù aago tí wọ́n tún pàṣẹ ju sọ̀rọ̀díyà kódà tó pàṣẹ ju lọ́fẹ̀ẹ́ wọ wákàtí méjì náà ṣùgbọ́n Kuwait yẹn wọ́n ṣáájú sọ̀rọ̀díyà láti kíjú wa. subhanallah oòrùn bọ́lọ̀ ń ṣe dáhùn ní ìsìtẹ́ rẹ lọ ni oòrùn ò sinmi ìbá wò rí bí ìmọ̀ ni ó ti yọ́ bò mí. ètò ọlọ́wọ́n bá tọ́lọ́ ń ṣe kalẹ̀ nù tẹ́ẹ̀rí pé kan ọgbọ́lì déjọ́ kan dàbò sí kò sí tọ́jọ́ kó lọ yẹ jìnnì ilé ajẹ́lé mùsàmà wọ́n mọ̀ sí sẹ́lọ̀ dàtìkò tọ́lọ́ ti kọ́ kalẹ̀ náà ọlọ́ni wọ́n lọ fi ìfàlàkè yẹ́sùbà torí kó kúrúkú lọ́nà fi rùn ló fi kọ́ sí kése kése lọ sámà jẹ̀kọ̀ awùwò sámà lásán lọ́nà fi kọ́ sí. gbogbo àwọn ètò yìí ọlọ́run ṣe ní ètò tó jinlẹ̀ gan ẹ̀wọ̀n bí oṣù kan ṣe lọ títí tó ṣe sábà wò lókè ní yóò fi wá lọ ka odidi oṣù fún wa ọlọ́run ti ṣètò yẹn kalẹ̀ gbogbo àgọ́ ayé yòówù tí wọn bá àmọ́ gbé wá nù àgọ́ ayé ọlọ́run ti fi aago gbére o ti fi ta wa lọ́rẹ̀ aago gbére wa òun náà ní ká mọ̀ yìí pé ńgbà tó rùn wọ̀ alẹ́ dé aago gbére wa nígbà tá àlùfájà rí yọtọ́ yẹ là ilẹ̀ mọ́ a ti wà lójúmọ́ a ti kúrò lóru kò sí nǹkan kan ní tíwẹ́fù àárọ̀ tẹ́yìn máa ń wéwò àti tíwẹ́fù òru kò sí nǹkan kan bẹ́ẹ̀ tíwẹ́fù kankan kò sí ti yí padà ní ọjọ́ ayé. ẹni tí wọn àsọ fún wọn ọ̀fẹ́ kó bẹ́ẹ̀ ṣe wàhálà tọkọ o yóò ṣe wàhálà wàhálà rẹ̀ tó ti ṣe kò lè láti yọrí. sẹ́yìn kan sọ pé ní ìsìn tó ṣẹlẹ̀ ni pé bọ́lá sọ pé sábàtà ìyá mi ẹ̀ wọ́n fẹ́ kórìí bẹ̀rẹ̀ wọ́n fẹ́ sọ ọjọ́ di mẹ́jọ ṣe ò pé ṣeré ò ń ni o ẹ wo tòsí bíbá yìí nítòsí gan-an kéèyàn sọ pé alifábẹ́ẹ̀tì lágbára mo fẹ́ sọ thirty one àti thirty two ọ̀dájú pé ń pọ̀fọ̀ ni o tí ì sọ èdè gidi o tí ì sọ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ka jùlọ ó fi àwọn ètùtù dílẹ̀ kò tí sáyé lásìkò òjò bí ó ṣe wà ọlọ́run ti mọ̀ bí ó ṣe rí àsìkò ọyẹ́ wa bí ó ṣe rí ọlọ́run ti mọ̀ bí ó ṣe rí àsìkò ẹ̀rùn wa gírígírí ọlọ́run mọ̀ bí ó ṣe rí àsìkò gbẹrin dún ọlọ́run ti mọ̀ bí ó ṣe rí rẹ ọlọ́run ti mọ̀ bí ó ṣe rí gbogbo àwọn ètò kọ̀ọ̀kan náà ọba ìlẹ́kẹ́ láti ṣe kalẹ̀ ẹ máa ṣe mọ́ra yìí ìnáma amúròhó ìdá ọ̀rọ̀ àdàṣe ó kò sí máa ṣe nǹkan kan pé ọyá ìgbé máa ṣe yẹn máa ṣe yẹn aláìní pé ọ́ìlì ti gbẹ́nu rẹ̀ ẹ̀gbẹ́ tẹ o téèni rẹ ti jẹ́ o àwọn onídìí tàbí chain tàbí tàbí bẹ́ẹ̀ tó àwọn ìdílé àwa dá o àti ọlọ́run ẹ máa rí bẹ́ẹ̀ sí rí bẹ́ẹ̀ lọ àbẹ́yìn níbi tọ́lọ̀ fi kọ́ sí tí a sọ pé ẹni tí ọ̀pẹ́tì ẹ̀ kẹ́là àti ọlọ́run. ìlú àwa náà ń gbogbo àwòwò sánmà yìí bá a sẹ́rìn káàkiri ibi tọ́lọ̀ ní kẹ́lómi orin de láyé àríbi òpó ti wà ń sánmà kò sì tiẹ̀ fẹ́lẹ́ wa lórí ìjọ kan níbo la rìn dé tá a sọ pé ilẹ̀ ti tán o ilẹ̀ ti tán o ilẹ̀ ilẹ̀ fábílì ilẹ̀ tí wọ́n fà lé wọn lọ́wọ́ bí àwọn bàbá rẹ̀ rokú bẹ̀ lọ́tán ẹ̀ ti tà tán ẹ̀ bí ṣe mọ́rí fọ́ọ̀mù ńlẹ̀ náà nù ọdún kúkẹ́ wa kẹ́ wo káàpà àti àwọn méjì tí wọ́n fi tẹ́gbẹ́ ara wọn kẹ́ tó sọ pé hmm, ilé ibi sílẹ̀ bàbá kù sí ni. káàpà àti tèmi ilé mi fi sẹ́gbẹ́ lò náà fi tiẹ̀ sẹ́gbẹ́ yẹn rárá o. ìtẹ́ra ní lẹ́tìkọ́ọ̀ ẹ̀ báwọn ọ̀daràn kan kódà sẹ́lómi ìjòyè bá lẹ̀ lé lórí nù lọ́kàn òní pé fèsì òun fẹ́ tà òun fẹ́ ta fèsì àbẹ́yẹ̀ òfurá tí wọ́n ilẹ̀ tí ní tán ilẹ̀ tó lọ́n dá òun lè parí. a ó sì gbìyànjú o lẹ́nu tó bá di ọbẹ̀ láàdá tó di ọbẹ̀ lá ó ti díẹ̀ nù olè ó sì gbìyànjú níbi bóòrì tó fi sọnù tó fi kú sínú gbó kọrọrùn gbọ́dọ̀ ṣe ṣe gbogbo àwọn ètò yẹn nìyẹn kò síbi tẹ́lẹ̀ àkàwọ́ ẹ béèrè láwọn tẹkinọ́lọ́jì ẹ níbo lórí tọ́lọ̀ tó gbẹ ẹ̀kọ́ sí kò sí. ẹ ti wo Amẹ́ríkà pẹ̀lú sátáláìtì ẹ̀ tí fìdíhàn ti tẹ̀lé sí nípa pentagon yìí. ṣé sátáláìtì ọ̀sáìtì ibẹ̀ ni ibi pléènì ń bọ̀ wá tí ó wọnú pentagon tí ó bọ̀ pentagon máa tí ó gbọ́ dídé yóò ṣèlú. báwa ní òkúra bẹ́ẹ̀ òṣèré nù ẹ má jà sára wa o ètò ọlọ́run ni ètò tó dilẹ̀ ètò tó wẹ́ gan-an ni gbogbo ẹ̀ pátá ó sì tẹríba fún àti Allah subhanahu wa ta'ala àtọ́ni mọ́tòmọ́tò ní wa àtẹ̀ntì òsè mọ́tòmọ́tò ń ju ọdún tẹ́lẹ̀ ni ṣùgbọ́n tó bá gbà fọlọ́hún tó gbogbo àwọn tọ́lọ́hún dá yìí yóò wá mọ títóbi ọba tó dá nǹkan téèyàn bá rí títóbi tí wọ́n dá pé àwọn ọmọ ẹ̀dá ènìyàn nínú àwọn ẹ̀dá tó dẹ́ fún gidi ní ẹ̀dá ọlọ́run ni àǹtùmọ̀ àṣẹjù kọ́lùkọ́lù àmì sàmà sọ lérò pé dẹ́dẹ́ yẹn ẹ̀mẹ̀dá ènìyàn ilẹ̀ wa le tó bẹ́ẹ̀ tó le tó sánmà subhanallah sẹ́ẹ̀sì wo ìdẹ́dẹ́ ọmọ ẹ̀dá ènìyàn sáà wí sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ló ti rọ obìnrin tó máa jáde lára ẹ̀ sọ obìnrin tó máa jáde lára ẹ̀ sọ tẹ bá ń wo àkọ́kọ́ ìgbà tí ọkọ bá ń súnmọ́ ìyàwó ẹ wo ìnira tó bẹ̀rẹ̀ rè pẹ̀lú fájìrì ẹ wo ìnira tó bẹ̀rẹ̀ rè àyè bó ṣe fún tóun ọlọ́run wa ní kó dìde ìyọ́ padà gbàjáde ọlọ́run tó mọ̀ sàdíìlà yẹ sárọ̀ lẹ́yìn òun sí ọ̀nà ìrọ̀rùn ó lè já sọ̀rọ̀ láti pè kọ́ bá ká mọ̀ pé ìtúni tẹ bá wo ẹlòmíràn ẹgbẹ́ yà tọmọ sì ń bẹnu ilé ìbàdí wọn bá ní méjì lọ́wọ́ rọlẹ̀ méjì báwo tí ó lóyún báwo ni ẹlòmíì sì ni ó lóyún débi pé ikú ẹ títa kò lè rúkú mọ́ gbogbo ikú ẹyin ti wọlé wọn bá tún ló bímọ náà wọn tún lọmọ yẹn náà wọn tún ní kí ìsẹni níbi àṣà Yorùbá gbogbo okùn yìí ọlọ́run ọba ìlẹkẹ ọlọ́run ọba tó dá gbogbo nǹkan ní pẹ̀lú ó jilẹ̀ gan gbogbo àwọn ètò yẹn ètò tó wẹ gan ni ìgbà ẹ̀dá ọ̀ka o tòtí bọ́lọ̀ ti dá wa náà ní dídá tó lágbára o ẹ̀wá wò tá a bá ń jẹ yẹn tí yàá wá ń jẹ ọ̀nà tá a máa gbà jẹ látara alihabulu sùúrì ni alihabulu sùúrì òní ọ̀pọ̀lọpọ̀ ìwọ yẹn ìwọ òní tọ́lọ̀ fi sòyà àti ọmọ papọ̀ bí ìyàwó bá jẹ tó gbóná pọ̀ kó tó dé ọ̀dọ̀ wa náà ti rẹ̀gúlétẹ̀ yóò ti wọ́n bàbá mu tó tutù kó tó di pé yóò dé ọ̀dọ̀ wa ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ̀ ló ti ní kó wọ́n á rí i pé tó ọlọ́wọ́n ọba tọ́lọ̀ ń gbé kalẹ̀ nù ètò tó dilẹ̀ gidi ọ̀nà lè tó yẹn wọn kálukú wa láti kí ni o láti mọ̀ pé ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ̀ la kó sí àwọn ètò tó dilẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ pé tusabbihu lahu samawatu sab'u gbogbo sámà méjèèjì ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá òun náà ni wọ́n ṣe kí ni wọ́n sàfọ̀mọ́ fún ipa fóònù yìí tàbí kẹ́ ẹ̀ fún wa lówó àwọn àyàn tí ìwà rí ni o èyí ti lè tóbi táwọn bàbá ọba ti gbà ń gbà lọ yín. Nàám. Nàám. Àwọn sanwó àbúkáwọ́sà ni wọ́n san ọmọ jẹ́rìí inshallah ta'ala. tọ́ gbogbo sọ́mà méjèèjì òun ni wọ́n òun ni wọ́n sàfọ̀mọ́ fún wọlé áwù bákan náà ilẹ̀ méjèèjì ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá ni wọ́n ń ti àfọ̀mọ́ fún wọ́n máa ń ti hẹ́n àtàwọn tí ń pè nínú wọn ọlọ́wọ́n ni wọ́n sàfọ̀mọ́ fún wọ́n ń mi iṣẹ́ yìí kò sí nǹkan kan láyè ilẹ̀ ayọ̀sẹ̀ dèjọ́ bí àti kọ́ máa sàfọ̀mọ́ pẹ̀lú ìgbẹ́kọ̀lọ́wọ́ walakin làtẹ̀ kọ̀ọ̀bù làtẹ̀ fi hàn ṣùgbọ́n yìí ọ̀gbá pọ̀ mọ́ wọ̀nyí ibi òjò la kí n bá pọ̀ mọ́ yìí. sọ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sòfíà o tó ní pé ẹ sẹ́rí bàtí wọ́n ń bẹ lára bí wọn Allah ni Allah ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó kúrò lára ewé yẹn tó kúrò lára gbìyànjú ti gbogbo ẹ̀ rẹ̀ àjẹpé inú ẹ̀rùn ní èsì òdìpọ̀ mbẹ tọba tó dá sí kojú yóò tún wọlé sí wọn lára gbogbo eléyìí kìí ṣe àkídà mùsùlùmí gidi dákàjá ṣọ́ra ìwà ọba fọmọ a ọbẹ sáfọmọ bí hmm, hmm, hmm, èsì kìí sáfọmọ nù rárá o rárá o aláwọ fi mọ wọ òfin mọ ọ bó ni wọn ti mọ pé dín nínú. ọlọ́run ló gbọ́ ìtumọ̀ àpọ̀mọ́ bí wọ́n ti ń déhùn ọlọ́run kan náà lọ́ba tó gbọ́ yìí torí kò lọ́dà wọn. àmọ́ ọkọ̀ wa máa tún fún rẹ bí wọn náà fẹ́ ṣe bí igi ọkọ̀ọ̀kọ̀ digi náà kó tó ṣe bí igi. bẹ́ẹ̀ máa láwọn míì àbá ni wọ́n lé wọn ṣe bíkìrì kí ló àwa ti ó yín inú àgbè níyì ó ní digi làwọn ṣe o àwa yẹ kẹ́ ẹ kọ́kọ́ digi náà pẹ̀lú tí ọba ṣe tí ọba dàbí kíní kan ó ṣe kíní o yóò ṣe ṣe kíní o ẹjọ́ ọmọ bó ṣe bíi ẹni tí ṣe ń sápẹ́ fún wèrè òun àti wèrè ẹgbẹ̀ra ni wọn o kódà tí ẹ búwọ́ ju orúkọ ogun kan nù tó ń búwọ́ ẹ dákun tó fi tọ́ lọ́hùn àwọn ọ̀ràn wa ń ṣe ká máa wápọ̀ máa fi káàkiri yìnyín pákó mọ́ o kí ni wọ́n wẹ́ pákó mọ́ ti káàkiri tán wọ́n káàkiri náà tẹ́lẹ̀ àfọ̀mọ́ ìjọ ti dígí ṣe bọ́lọ̀hún wọn ò ràn ọ́ ibi kan máa wà pé wọn náà gbọdọ̀ síbẹ̀ nígbà tí wòye ṣe kí àfọ̀mọ́ ti èèyàn tó yẹ kí wò ṣe ń kọ́ tí wò ṣe bọ́lọ̀ tí wọ́n dé òde tọba tọba sí ìgbà tí ọdún ìgbà wúlò fún ọ. fọ́hádìí al-makhluqat gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá dá. fahadihil makhlukat àwọn ẹ̀dá wọ̀nyí tí a bá wò bọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bó ti dá wọn. ètò ṣe é pé sọ́ọ̀ minnu ha wọ̀nà fẹ́kù ha wọ̀nà fẹ́kù ha èyí tó dákẹ́ nù rẹ̀ tí èyí sọ̀rọ̀. àtàwọn èdè sọ̀rọ̀ nínú tọ́lá ọba dá sí sọ̀rọ̀ onígi nínú rẹ ní òkè àbí ni gbogbo àwọn nǹkan bọ̀rọ̀ gidi pátá odò gbèsè tí máa ń ṣe kí ni o tí máa ń gbogbo bọ̀rọ̀ gidi tọ́lọ̀ ń dákalẹ̀ yẹn àwọn tí ì ni wọn. sì ń bẹ lẹ́ni tí ń sọ̀rọ̀ àwọn ewúrẹ́ àwọn ẹranko wọn sọrọ àbí wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ṣe kí ni o òye wọn Ọrọ àwọn ẹyẹ náà òye àwọn ẹyẹ ẹgbẹ wọn Ọrọ àwọn èèyàn náà ń kọ́ òye ra wa ó sì ní àwọn tó ti kọ́rọ̀ wa tó jọ yé ra wa èyí tí mò ń sọ ní ìsìn yẹ yìí tẹ̀gbé tí ń bá yí sí haúsá ní ìsìn ẹni tọ́gbọ́ yé tọ́gbọ́ haúsá ni ó yè abẹ́ ẹ̀kọ́ ni àwọn yóò ní pẹ́ tọ́ wọ́n tó ti yí sómi. títí tí wọ́n yẹ sọ tiwa tá a gbọ́ yé abẹ́ẹ̀kọ́ ni tọ́ tọ́jú jẹ́ lábá nìsín tẹ̀mọ̀ pé àyè tó tún gbọ́ yín náà ni ó pé ẹni tí ọba gbọ́ yọmọ sí àmì àmì àmì torí pé gbogbo èdè tí àbá ti sọ tó bá ti jẹ́ lágbáwá àdúrà tàbí kúrò ni wọ́n ké létí ẹ lónìí. kìí sóun náà ìyà èdè lọ́jẹ́ ó ń tọ̀ o ìyà èdè ni o sẹ́wọ̀n káyìí mọ́ àwọn èèyàn ni wọ́n sọ èdè fún pé táwọn bá ti sọ pé kíní kó omi rí gan báyìí bọ́ọ̀ bá ti sọ pé kéè ṣé wọ́n ló jí gbé kò sí báyìí ìwọ ìwọ kò sí báyìí sẹ́wọ̀n kọ́rọ̀ ti parí òun lòun lòun gbé nǹkan tó wá ń sọ nǹkan mi ẹ̀gbéyà èdè lọ́jẹ́ tó jẹ́ pé ọmọ haúsá àti yorùbá jẹ́ sí àkúyà ọmọ yorùbá òfò ní okú yà òun ti àkúyà sí ní lédè haúsá ewúrẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ yorùbá ń sọ fún pé okúyà òun lọ àwọn ní èmi ni èmi àkúyà bẹ́ẹ̀ ni èmi àkúyà ó di gbajúrù ni àkúyà báwo ló ń pè mí léwúrẹ́ mo ní mọ̀ ń lọ lúwa nígbà mo ń lọ mo dé nígbà tó wò ṣe o wàhálà láàrin wọn. tó èédí sọ̀rọ̀ àtẹ̀tí ọ̀sọ̀rọ̀ sọ́ọ́mìtù lè tọ́jákẹ́ náà tí kò lè ti ṣe kí ni o ti ń sọ̀rọ̀ tó sọ pé ha wọ́n náà fẹ́kọ̀ọ́ ha èédí tọ́jákẹ́ nu wọn àtẹ̀tí ṣe kí ni o àtẹ̀tí ó sọ̀rọ̀ ha wọ́n máa yé tó ha èédí ń sẹ̀mí nu wọn ko kò sẹ̀mí olùhà. muti'atun lillah gbogbo ẹ̀ pátá ń tẹ̀lé àti ọlọ́run ni o munqadatun li amrihi al-kawni wọ́n sì juwọ́ ju sẹ́lẹ̀ fún ètò ayé àti ayé tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá tó gbé kalẹ̀. wa kulluha tunazzihu Allaha min an-naqais wal-uyub bilisani al-hal walisani al-maqal gbogbo ẹ̀ pátá òní wá ń ọlọ́run ọba mọ́kò níbi gbogbo ìròyìn àbùkù gbogbo tí ọ̀dà àwọn ẹ̀dá tọ́nà dá yín pẹ̀lú ahọ́n ìṣesí tàbí pẹ̀lú ahọ́n ọ̀rọ̀ ahọ́n ìṣesí èèyàn máa ń fa sọ̀rọ̀ èèyàn sì máa fi ahọ́n sí sọ̀rọ̀ náà ṣe kí o láti fi sọ̀rọ̀ ẹni tá a ní ọwọ́ abánilọ́ ti nǹkan tọ́ta kú ọ̀lọ́ kí ló sọ kí ló fi kátó wá pé tọ́ba wá sọ ọ̀rọ̀ náà tọ́ba wá sọ síta gbogbo àwọn ìdájọ́ náà ń dá yẹn àwọn tí ń fi ahọ́n ṣe sí ìfọlọ́wọ́n bá máa ń bẹ nítorí pé ahọ́n ọ̀rọ̀ náà ní ṣe kí ni òfin ìfọlọ́wọ́n bá máa ń bẹ ń bẹ nu wọn. wàkúlàmà tàdábàrọ àlàákìlù hàbíhìl màkìlọ̀kọ tí gbogbo nílà akáyí gbogbo báyìí tó nílà akáyí bá ti ń wòye sí gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí. alima anaha yọọ mọ̀ pé dáadáa ju gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè kọ́tù bil haqqi wa lil haqqi wọ́n dá wọn pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo wọ́n sì dá wọn fún òdodo òtítọ́ wọn fi dá wọn nítorí òdodo ni wọ́n ṣe kíni o ni wọ́n dá wọn fún. wa annaha mutaqaratun laysa laha tadbirun wala sẹ̀tọ́ al-amri mudabbiriha gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́sẹ̀ wọn rọ̀ kò sí ẹni tí ń ṣètò kan ọ̀rọ̀ òsè lọ́júmọ́ ẹni tí ń ṣe tuntun ti ń darí ẹ̀ títí Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ lọ́júmọ́ lọ́wọ́ ọ̀lìjẹ̀mírù muqirruna bil khaliqi bí fitratihim gbogbo ẹ̀ gbogbo wọn pátá ni wọ́n fi rinlẹ̀ gbé wọ́n fi adẹ́ta rinlẹ̀ pẹ̀lú àdámọ́ rere tọ́lọ̀ ń dà wọn nípìnlẹ̀ sẹ́ẹ̀ pé ibi tó ń kálukú wọ̀ lọ́sọ́ dídàkudà àdámọ́ rere ti ń bẹ fún wa ó fi hàn pa lẹ́lẹ́dàá àdámọ́ rere náà ó fi hàn yí pé ẹlẹ́dàá kan ṣoṣo náà òun lọ́tọ́ òun náà lọ́yẹ tọ́yẹ gbóníkálukú wa kí ká máa sìn. àdámọ́ rere lélẹ́yìí ṣùgbọ́n ẹ wá wo ibi tí òun kálukú lẹ́yìn ìgbà tọ́lọ́ ti dá wa ní orí àdámọ́ tó dáa gẹ́gẹ́ bí àdéṣọlọ́ ti ṣàlàyé rẹ̀ tọ́lọ́ dá wa ní fẹ́nàfà lẹ́ni tó dúró déédéé lẹ́ni tó má fàṣíṣà alẹ́ tí mo ṣe yàgbé ẹ̀rí ṣẹ́ńtọ́ pẹ̀lú àdéhùn àdéhùn ibú àdéhùn orí ibú tó déhùn àti lérí tó ṣe fọ́nà ọba tí ọlá rẹ̀ gàdúrà bíbá bíi àìsíṣẹ́tìk mo fi iyì wọ ọlọ́run ọba búra la ó bu wíyẹn náà wọn àjùmáyìn máa sọ gbogbo wọn nù máa jẹ́ wọ́n gbẹ́rù parí pẹ̀lú àtẹ̀wọ́ lọ ilà ìbáradà kàmí ni omi mọ́kànlásì àyà àwọn ẹrúsìn rẹ tó jẹ́ wípé wọ́n jẹ́ni tó fi iṣẹ́ wójú rere ìwọ ọlọ́run tí wọ́n sábà fún ọlọ́run pẹ̀lú jọ ọlọ́run ní kò sí wàhálà máa lọ èmi náà sọ fún ọ pé ìwọ àti gbogbo àtọ́ bá tẹ̀lé ọ pátá jahannama ní fìyín fún lọ́dà kó má ṣe wálé ní náà o dàpọ̀ sí wa ní ẹ̀lẹ́ àjẹ́nà á rí i pé ètò ọlọ́run tó ṣe kalẹ̀ yìí nínú ètò ayé kò sẹ́dá kan tó lè takò kò sẹ́dá kan kí ọ takò ẹ̀dá tó bá ní wọn takò kí ọkàn dààmú ara ẹ̀ àti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́wọ́ tẹ̀ kò sí ọgbọ́n tí èèyàn fẹ́ dá tọmọtọ fẹ́ da ṣùgbọ́n tọ́jẹ́ tó lóríire tọ́jẹ́ tó láàkáyè òun náà ní kó juwọ́jú sẹ́lẹ̀ fún àti ọlọ́run nírọ̀wọ́ nírọ̀fẹ́ bí ẹ bá lóhùn ọ̀wá sí nírọ̀wọ́ rọ̀fẹ́ ló ti ti pa àbí Allah subhanahu wa ta'ala kí ọlọ́run bá ti ọlá rẹ̀ kájú lọ kó dákun kó ṣe àlékún rọrùn àti rọra fún mi àtẹnìkọ̀ kan wa kó lé wa fún nínú ìpayà rẹ̀ kó lé wa fún ní ìbẹ̀rù rẹ̀ kó ṣe wá ní ẹrú tí ọmọ tẹ̀lé àtẹ rẹ̀ bẹ́ẹ̀ la ń bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kó ṣe fún mi àtẹnìkan kan wa káàdà wọ́sọ̀lọ́mọ́rù wọ́sọ̀lọ́mọ́ bá lọ́kà làbí ní mọ́sánmọ́lé wàhálà àlejò wọ́sọ̀lọ́mọ́ sí ìbéèrè? tí kò bá sí ìbéèrè ọlọ́run ní kọ́yẹ wa ní lónìí subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته